are not here to dictate to you àkànfẹ́ bẹ́ẹ̀ ni pé list orúkọ tó wà lọ́wọ́ yẹn jù nítorí ọlọ́run má submit ẹ fún mr ọkọ mi i beg. why. Uh, wait now no be say we dey order you uh, uh, just take God beg you kì í ṣe bá ń pàṣẹ fún ẹ wọ́n fún ẹ mọ̀ pé list ọwọ́ ẹ yẹn tó bá ti lọ submit ẹ fún mr ọkọ̀ọ́bí láì ṣe pé orúkọ wa wà ń bẹ̀ twenty marks ni mr ọkọ̀ọ́bí máa ń fi list ọwọ́ ẹ yẹn kà. ìnáwó mọ̀ náà. <laughs> well mr okonbi counted the number of students before he left the class. <sighs> kunle kunle ah ah i'm sure say there is something you fit do for us now to help us eh at least write our name on top that list before you submit. bros i can't do it it's against my conscience. okay. nǹkan tó ń try láti sọ ni pé kò sí ẹ̀kọ́ kankan tó lè ṣe fún wa. sorry. ah go to hell jare ah kí ló ṣe é gan kí ló máa fi rẹ̀ pípọ́n náà àdẹ́fẹ́ sọ abẹ́ mu agiri kò yìí no other thing na the thing wey i dey talk be say before we make the baba our class bubble see see wetin dey happen now. èmi ni babu. abẹ abẹ abẹ kò tí a kú. kúndé kúndé kúndé. ṣẹ́jú jẹ́ kí n sáré Mr. Akànbí kájọ wa lọ́nà. mi ò lè dúró. wọ́n sọ pé o fẹ́ rí mi nǹkan tó dẹ̀ fẹ́ rí mi fún wa very important. Mm, actually wa very very important but mo rò pé tá a bá parí exam náà wá bẹ̀rẹ̀ lè parí exam. ok báyìí kò bó ṣe fẹ́ nìyẹn. ewu ewu ewu ewu ṣé bí sọ fún mi ọ̀pọ̀ ìmọ̀lá sọ ní tv state ẹ ṣé bí mo sọ fún mi ní ẹ̀jẹ̀ ká já list yẹn gbàgbọ́ ẹ̀ ẹ̀ kó ìjà gbà ṣẹ́ni kó ń lọ tún wọlé lọ yẹn ṣẹ́ni kó ń lọ wọlé lọ yẹn. Ah mọ̀ pé jíjà list tó ń sọ yẹn báyẹn sí báyẹn ò lè work. a fi complicate matters ni now tábà já list yẹn gbà ó mọ̀ pé expansion letters wà lájágbá yẹn ni ọlẹ́sẹ̀ ronú báyìí. Ah, ẹ wo wàhálà ńlá eléyìí o kí ni nǹkan tá a fẹ́ ṣe báyìí. ẹ wo ẹ jẹ́ kí kú ṣe worst ẹ yes ẹ jẹ́ kó ṣe worst ẹ but màá jẹ́ kí Kúnlé mọ̀ yìí pé ẹnikẹ́ni tó bá ti lọ́wọ́ sí ìjákulẹ̀ ọmọlàkejì ẹni lẹ́lẹ́ lòun gangan fúnra ẹ̀. but this is I still don't believe he submit the list kò kò lè ṣe bẹ́ẹ̀. ó ti ṣe bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ nǹkan tá a máa ṣe ni kò jẹ́ ká máa rò. ẹ̀ka get out of here inú bọ̀bọ̀ yẹn ti ń bí mi seriously. bọ̀bọ̀ yẹn ti yà wéré. ẹ wo mo ti sọ fún yín ṣe é rí gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí kò ní ìtumọ̀ sí mi o nǹkan kan dá mi lójú pé kúnlé ò lè submit list yẹn fún mr kanbi ah wọn ò bí da kò ní ṣerú nǹkan tó jọ bẹ́ẹ̀ why. of course now Ah, ah. why will he do that to us eh? kúnlé ò lè ever ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn náà ó mú un fúnra ẹ̀ gan mọ̀ pé mr kanbi is a sadist and mr kanbi kò ní hesitate láti yọ twenty marks nínú score wa ẹgbẹ́ gbàgbé ẹ̀. kí kí ló ń ṣe yín guys inú ẹ eh? kí ló jẹ́ máa ń fi nǹkan tó yẹ kí èèyàn fi ṣeré tẹ́ máa fi ń ṣeré ẹ jọ ṣé èní ni gbogbo wa ti mọ kúnlé ni ṣe àyẹ̀ṣẹ̀ mọ̀ pé kúnlẹ̀ máa submit list yẹn ni ó máa ṣe náà tó bá ti lóun máa ṣe nǹkan máa ṣe á mọ̀ náà. wàláì kò lè ṣe tó bá máa ṣe ni ó jẹ́ kó ti wá bí látẹ̀kùn he won't do such no no ẹ wo seriously. but tó bá fi lè ṣe nínú ọgbà yìí á di ọ fàyà everything tó múnú ẹ̀dùn nínú ọgbà yìí àti ìta. tí ì le tó yẹn kò ì le tó yẹn. Yéjídé, you are gonna kill me, I swear. Hello. Kúnlé jọ̀wọ́jọ̀, hold on ní sùúrù. Kí ni mo sọ tó fún ọ ni? Ah, ah. Ṣé question tí mo béèrè ò dáa ni? Hmm. But seriously, between you and I, a ti mọ̀ pé tá a bá ṣe tán school ó máa lọ sí abroad láti lọ education according to plans that order didn't fún but can the plans tí wọ́n ní me? Hmm. hmm. <laughs> sorry honestly plans tí mo ní fún ẹ pọ̀ gan what we need to do is come máa execute lẹ́yọ̀ kọ̀ọ̀kan lẹ́yọ̀ kọ̀ọ̀kan. yeah see to tell you that I love you is an understatement honestly and that is why tí mo ṣe insist pé ká serve kó tó di pé mo lọ i i don't know okay if possible jẹ́ ká ṣe wáyé jẹ́ ká introduce ara wa sáwọn parents wa kó tó di pé mo travel are you cool with that. <sighs> ah Yéjídé mo expect kí inú ẹ dùn sí statement ẹ kí lè tójú ẹ rí bẹ́ẹ̀. Kunle, I love you so much and I can't afford to lose you mo mọ̀ pé tó travel ibẹ̀ yẹn jìn kan ẹ̀rù dẹ̀ ń bà i'm so scared kó má lọ ti ọ̀bẹ bọ okùnfẹ́ tó wà láàrin mi àti my silly sugar baby come on listen distance can never separate us it is not possible hmm? èmi fúnra mi mi ò lè fi ìfẹ́ mi sílẹ̀ fún ìgbà kankan i can't do without you. I love you so much. Ok? So foco em balé. Conheci o Hala. Thank you so much, darling. You thank you more for loving me, darling. Come on. Thank you. Thank you, thank you my sugar baby. Always <laughs> oh, so <laughs> wá alaye what's wrong. sorry i'm sorry. ìyá ló dé a that's the truth. There you go. It's not that very rushy. I'm just <laughs> trying to make you understand the fact that it's just basically walking around things and just making sure that we do it the right way. Mm. We don't need to be scared of anything now. I'm gonna work. Ah. And the more serious note, it's gonna work. Uh, whoa, whoa, whoa. Jaja, Kindly, please, excuse us. Alright, I'm with you. Life for life. Kí she ṣe tó fi mí báyìí? Oh, ṣé she, she, bí mo sọ fún yín? Kí ló ṣẹlẹ̀? Wàhálà gidi ti wà o. Ṣé mo pé inú ọ́fíìsì Mr. Okanbi ni mo ti ń bọ̀ báyìí? Ṣé mo pé Kúnlé ti submit list yẹn fún Mr. Okanbi? Ṣé ti rí pé nǹkan tí mo sọ fún yín ló padà ṣe yìí? Mo ní gbogbo apátápátá la mọ Kúnlé náà ẹ mọ̀ pé nǹkan tó bá lóun máa ṣe ó máa ṣe ni. it's a lie. Ah, ah ó ti sọ mí tẹ̀ náà even nígbà tí mo wà nínú ọ́fíìsì Mr. Okobi wọn ò tí ẹ rí wa bẹ́ẹ̀ tó ṣe kọ́ ọ̀sẹ̀ rárá kò rí wa bẹ́ẹ̀ o. ah God there is fire on the mountain. Ah, God jọ ìgbà wo ni Kúnlé di abaniláyọ̀ jẹ́ ṣé Kúnlé ò mọ̀ pé extra semester mean extra one year ni. ó mọ̀ ó kàn mọ̀ ọmọ fi ṣe ká ní. ìkà fún ta ni ìkà fún ta ni ọlọ́run ṣèkà fúnra ẹni but a bá ọlọ́run pàdé lẹ́sẹ̀ ògbèjì. bíi ti báwo. ṣé ìwọ mọ̀ pé gbogbo wa la ní agbára láti ṣe bí ọlọ́run ni. <laughs> so <laughs> lọ́rọ̀ kan òun ti lo agbára ẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run lórí wa ní ìpinnu ẹ̀ ṣiṣẹ́ lórí wa la ṣe sínú rẹ́kọ̀dì Mr. Ọkànbí. Yes Hello, Ejide. Hello. Hello. Okay. Bolo wa tó ń rọra sọ̀rọ̀ báyìí. Ọlákùnlé mi ò lè sọ̀rọ̀ níbi tí mo wà yìí inú láìbírì mo wà. Ó ó dùn ó dùn mo kí mi ṣáàlì máa pariwo bí àwọn èèyàn kàwé bí ni náà. Jẹ́ kí n jẹ́ kí n excuse ara mi jẹ́ kí n bọ́ síta. aláìkẹ́. alákẹ́. mo lálàá pé èmi àti ẹ wà níbì kan tó bíbà tó bẹ́ẹ̀ tó bíbà ẹ̀ wàhálà wa ṣẹlẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ni àti ẹ ṣe sápamọ́ nìyẹn ibi táwa sá sí àwọn kan wá bù wọ́n mọ́ bẹ́ẹ̀ ẹ wá bù ẹ àtèmi àtiwọ agbára wa ò ká wọn. wọ́n alágọ̀ ọlọ́run jẹ́ kálá burúkú ṣẹlá wa lórí o gbókun ẹ kúrò ń bi àlá yẹn. Ah! ẹ gbà mí yé. hello hello hello Yéjídé Yéjídé. bọ́ kí ló tí wọ́n náà lo toilet tó wà láìbírì tó jẹ́ pé ìtọ́ àlọ́ ti lọ tọ̀ ẹ́. nínú mi mọ̀ pé ní ti máa ṣẹlẹ̀ mo kàn rò pé kí n má lo public toilet ni ó ṣàmọ̀ pé toilet library gbogbo èèyàn ló ń lò ó torí ẹ̀ ni mo wá wò pé kí n lọ síta kí n lọ tọ̀ kí n má kó infections. mi mọ̀ pé yóò ń ṣọ́ mi nígbà tí mi ò dẹ̀ ṣe èèyàn. it's alright aṣáájú pẹ́ lọ́dọ̀ ọlọ́run pé kò jọ lè lọ tó bá lọ já àwọn agbẹnipa à nǹkan tá à ń sọ yìí kọ́ làwọn á sọ ọlọ́run tiẹ̀ ní jẹ́ dọ́dọ̀ wá àdúpẹ́ lọ́dọ̀ lọ́hùn pẹ̀lẹ́ are you feeling much better now dad. Mm, mo ti wà okay. that's good pẹ̀lẹ́ díẹ̀. but baby do you still love me. with all my heart i love you darling i really do okay. Thanks, dear. Sorry guys guys ìyá ẹ̀ṣẹ̀ àìmọ̀dí la máa fi jẹ gẹ́ọ̀ yìí. kí o but but on a more serious note ah gẹ́ọ̀ yẹn anyway eh, bàbá yẹn náà ló fọkọ̀ but we need to treat his fọkọ̀ to his face. seriously ẹ̀wọ̀ nígbà tí a ti wá fìyà jẹ lédi yẹn kí ni ká ṣe sí yẹn a ti fi jẹ a ti fi jẹ nìyẹn <laughs> ṣé ẹ mọ̀ pé ara ilé ẹ̀ ló jẹ kòkòrò burúkú ni òun nìkan lọ́nà fún kọ̀ǹta. <laughs> ah really uh, i feel so sad for her. oh so so sad oh, ẹ ẹ jọ ẹ má bínú guys ṣé kìí ṣe pé lọ́jọ́ yẹn tẹ̀ ń ṣe kí nìyẹn o ṣé kìí ṣe pé o rojú yín ṣá. Ah, rojú kẹ eh. ibo ló ti fẹ́ rojú tèmi <laughs> ọlọ́run na eh. eh, oh. mm. ah, only god save me mi day o ah Ọlọ́run ló ní kí n lo condom na. kílódé wíṣẹ if you no use condom ńkọ́. hiv. yípa. that na the thing wey dey call buy one get one free. free of charge. you guys dey see your sister sef how do you want me to believe that? How do you want me to believe that the bastard in you is not a product that was deposited in you by the rapists? Tell me! Truly, you know if honestly mo ti lóyún fún ẹ kó tó di pé incident tó ṣẹlẹ̀ láàrin àwọn kìnìún àtàwọn bọ́ ìsẹ́yìn ápùn náà. mo lóyún fún ah, why did you not tell me. actually i wanted to tell you I have to hold on torí mo kò ń ṣe exams lọ mo lè fẹ́ kó concentrate. good perfect èmi your local now. mo ò lọ́pọlọ tí mo lè fi ṣe exams tí bá gbọ́ kó bìnrin lóyún fún mi right you pregnant for a man for two months and you kept mute am i mad look mi ò kí n ṣọ̀dẹ̀ ó dẹ̀ yé mi dáadáa right ó yé mi gidi gan yes. is that coming from you. yejide please Don't let me lose my temper. Pick your bag and get out. You trust me, money. No trust ẹ. Yejide tó bá jẹ yẹn o, No trust ẹ Gone. an gidi gan <laughs> But ìyẹn ti pẹ́. That was then, past tense. Don't touch me! ṣó yẹ kí Ọlákúnlé máa doubt mi ṣá tó dẹ̀ mọ̀ pé mi ò sí lára àwọn ọmọ oníranú oníṣekúṣe tó máa ń fò káàkiri ní oríṣiríṣi ọkùnrin I'm a decent girl for crying out loud tí ẹ bá ṣe nǹkan tó dé tó ní ká wá wò ó àbí ṣé mi ni mo rape ara mi ni wọ́n lè tó rape mi òun ni mo ti lóyún yìí mi ò ṣáà kì í ṣe bébì ṣé mi wà ní mi tí mo lóyún fún ni. ti pé aago etí tí kò pé kó mi mú ṣe ló ń reject mo dé wá lọlé kò jẹ kò jẹ kán jẹ kí n wọlé sọ fún kó òun fẹ́ rí mi hmm. I think I have to try my luck once more bóyá kí ló hàn gẹ̀rọ àti bíi kíláàsì kí n ti rí for the very last time hmm. Hey. wá sílé on several occasions but àwọn gateman yẹn wọn ò jẹ́ kí n wọlé wọ́n ló ti wọ́n àwọn pé wọn ò gbúdọ̀ allow me. iye mo forúkọ ẹlẹ́lẹ̀ ní jẹ́ pé o gbọ́dọ̀ wọlé ilé yẹn mọ́. but mo tún ti pè ẹ́ náà o gbé calls mi try to hear me out please. ẹ mo ní kí ló fẹ́ bá mi sọ there is nothing you want to talk to me about. actually mo ti ṣe findings lórí incident tó sọ pé ó ṣẹlẹ̀ pé wọ́n rape mi yẹn. tí mo accuse ẹ fún àbí tí wọ́n ṣe fún ẹ fọ́ọ̀tì ta ni ṣùgbọ́n àwọn boys yẹn cosmate ẹni wọn in fact ìwà tí wọ́n lẹ ní problem iye ṣẹ́dẹ̀ ni mò ń jẹ ó dẹ̀ jẹ́ ká sort it out jọ náà. Hmm. iye ṣẹ́ tèmi mi jẹ cosmate mi ni wọ́n. exactly. Uh, well well nǹkan tí mò ń bá ẹ sọ ni wípé look tell me something báwo ni ó ṣe possible kó lóyún fún ọkùnrin kan for good two months kó dẹ̀ má sọ fún un not until ìgbà tí incident ń do you think i'm a fool. i was just trying to protect you like mo fẹ́ kó. hello hello please. mo ti ṣe wò ó wà advisable tó bá ti pàdé mi nu compound yìí máa lọ tiẹ̀ kébì náà máa lọ tèmi kó má bàa fẹ́ embarrassment. shut up. dà mí lórí ìlú náà so possible ṣá kóbìnrin wà nù oyún oṣù kan àtàbọ̀ kọkùnrin mẹ́ta wá fi tipátipá bá lò pọ̀ kóyún yẹn má bàjẹ́ tó bá ti wá rí bẹ́ẹ̀ hmm, àwọn dókítà tó bá fọ̀ọ́nú ẹ̀ má ti fọ gbogbo ẹ kú àwọn dókítà ogun á mọ̀ náà oh I know he dance now so how does she want me to believe her mi ò jẹ̀bi man but possible mi ò ṣe dance náà mo kàwé náà ah possible it's not possible ah ibi tó yún wa nǹkan wá forcefully wọbẹ̀ nǹkan mẹ́ta jẹ̀mí náà fọ̀dànù in early stage wọ́n ti mọ̀ ọ́nà á bàjẹ́ mẹ́ á ti bàjẹ́ mẹ́ mo ní fẹ́ máa lo kíní fún mo kọ́ gbé gbogbo yẹn ti mẹ́. kúnlé má rí èròjà oyún ti bàjẹ́ tipẹ́ tipẹ́. Ah. Chris. ọmọ mi mo rí làálà àti kókó rẹ̀ tí èèyàn bá sì ṣubú kò ní dìde o mo fẹ́ fi àkókò yìí sọ fún ọ wípé oyún tó wà nínú rẹ̀ o ò gbọ́dọ̀ ṣẹ́ o tí o bá dán o kó má bàa kíkà àbámọ̀ bọ̀ ni. báyọ̀ lọ. Lanisha, irú aláàrúgbó rèé. Hello? Hello, Stephanie? Ah. Ọ̀rẹ́ mi jọ, mi ní lè ṣẹ́yìn yẹn mọ́ lọ́la. rárá kò sí nǹkan kan tí bá rìn máa ṣàlàyé fún ẹ. ọ̀rẹ́ mi jù ọ̀hún má wọ̀ rí má má ṣàlàyé fún ẹ tí bá rí ẹ mi ìfẹ́ sẹ́yìn ẹ mọ́. o ṣe. o ṣe ọ̀rẹ́ mi.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

This is what my heart just keep on yearning yes. for. It's oh, I can give up. Èyí tó wà mẹ́ jù náà, diamond wà mí. Yíyá èmi nìkan náà lèmi náà sọ, ṣé ìyá ẹ̀ ló fẹ́ gbé? Fámú bó ṣe rí lólú wọn lẹ́kún,

never I can give up, I let out I still can't tell it. Yeah, this is what my heart can't for.

èmi tí mo fi kọ́ fún bá wa ṣe rẹ̀ mo tẹ́ ní dẹ́gbà fún wa àwọn wa ṣe ìpàdé Bye. Bye. Bye. Everything you do is alright. Never pop The whole world to me, but My love is calling. Sit I still can't tell it. the one my heart is yearning for. mo ṣe It's funny, the whole world's to me, but I can't give up. My love is calling. I You're the one my heart for. baby. Good. I about trouble. I will see you next time. Yeah, yeah, yeah, yeah. So well done. wa wọlé tí mo fi síbi i mean ibi tí mo fi sí rè náà àbí. ọ̀gbẹ́ni àbí kíni. lẹ́nu mi sí rẹ̀ àìmọ́ nìkan tẹ́lú wà nínú ìbẹ̀rù ní àṣà. àjọ ọjọ ọjọ ọjọ ọjọ ọ̀gá adé fara gbogbo background má fèmí ní gbogbo nọ́ńsẹ̀nsì ṣó yẹ ẹ́ sìn bàtà ajá méjìlá wà nù yàrá kọ́. aṣọ ọ̀rọ̀ ló ń sọ lẹ́nu àníbi tí mo fi mọ́lẹ̀ mi sí rẹ̀ náà ojú wọn lè fi sàtúnṣe. adúlọ̀ gba dé oṣù kí ló ṣe lé ó báyé wá bẹ́ẹ̀ ó káyé jẹ ó káyé mu owó gbogbo díndọ̀ndì kò sí ní tó gbádùn tó mo tún fọ́ lọ́gàá àti pẹ̀lú jókòó lé ẹ lórí ó lé téńté lórí ayé ó wá fẹ́ fáyé lówó sọ̀rọ̀ ti gbẹ̀gbẹ̀ afẹ́mi ló ṣí o gbàgbé ah, kò sáyè wèrè o cinemas kò fẹ́ lọ́wọ́ àjọ mi fẹ́mi lọ́wọ́ mi jọ. ẹ ṣọ́ra mi ah! a ní bísí mo fi wọlé tí mi wá dídẹ̀ tẹ̀ wọlé wọlé. ike jọ ara lọ ta àfi mi ló ṣe o nǹkan mi jì mi ló ṣe fẹ́mi lọ́wọ́ mi jà mi kí ni ah, ah, fẹ́mi lọ́wọ́ mi kékeré mo ṣe fún ẹ jọ tó yọ láì fẹ́ bí ó rà lọ́ńdọ̀ mélòó la rẹ̀ olóòkú àṣírí èrè tó ti ẹ̀ ní ìwé náà ló gbàgbà dàgbà òṣì lọ́jọ́ o àwọn aṣerú ẹ̀ mọ́ o ìṣeré mọ́síkò àbójá òde tí mo ti gbé wọ pẹ̀lú ọ̀rẹ́ ẹ lánàá ni mo ti ń wo sàkún ọ̀rọ̀ ẹ pé ọmọ tí wọ́n bí nílé rẹ ni ẹ pẹ̀lú àwọn ìṣòro gbogbo tó wá ṣàlàyé fún mi yẹn ìyẹn ò yẹ kó sọ ẹ̀dọ́mọ etí kọ́tà wò mí jókòó. Ejide. Yeah, ǹjẹ́ pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí èmi ẹjọ́ ń sọ yìí ṣó o lè ṣe ìlérí fún mi wípé o ò ní padà sẹ́nu sẹ́yìn mọ́. sà ìyẹn máa le díẹ̀ torí pé tí n bá fi ṣẹ́yìn sílẹ̀ kò sí nǹkan tí màá máa jẹ. èmi tẹ̀mí ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó ní tí mo rí ó dẹ̀ ní tí mo rò ó yẹ kó o bí mi léèrè ni wípé ọ̀nà wo lẹ máa gbà ràn lọ́wọ́. ó dà sá ọ̀nà wo lẹ máa gbà ràn mí gbogbo ọ̀rọ̀ tí èmi ẹ̀ jọ ń sọ látàná mo rí i pé o kàwé. bẹ́ẹ̀ ni mo kàwé HND ni mi. ṣé o lè máa málèjì lọ́dọ̀ mi bí títí tá a fi rí ọ̀nà mi fún ẹ̀tọ́ gbé fún lọ. I really wàá ṣèlérí fún mi pé òun ní padà sẹ́nu ah, sẹ́nu. láti wákàtí àtọ̀wọ̀ yìí tí mò ń ṣèlérí fún yín pé tẹ́ bá ti fún mi níṣẹ́ yẹn mi ò ní ever ní kankan bá wọn ṣe pọ̀ níbi tí wọ́n máa ń dúró sí yẹn mọ́. èmi náà dẹ̀ wá ògbó ọ̀nà láti ràn ẹ́ lọ́wọ́. ẹ ṣe gan ni sà ẹ ṣe gan ni sà. kí máa jẹ́ èèyàn láyé ẹ̀ náà máa bẹ̀ wá. àmín àmín ẹ ṣe sà ẹ ṣe gan ni sà ló wà ń bẹ mo ní ṣéǹjì mi ò pé kí ló máa ń ṣe wọgẹ́ iná tó máa ń hold change customer lọ́wọ́ ní gbogbo gbà. ta ló ń hold change yín iye tó yẹ kẹ́ gbà kọ́ ni mo kó fún yín ni. six twenty ló yẹ kó fún mi náà this is four twenty ibo ni two hundred naira change mi tó kù wa. ṣẹ́yìn ti gbà pípẹ́ jẹ́ mí ní go bọ́tù ẹyọ kan ni. nígbà wo nìyẹn. ẹ ti gbàgbé ńgbà tẹ́ni kí n fún yín ní ìgò ẹyọ kan lánàá two hundred naira mo dẹ̀ fún yín ní four twenty mo yọ two hundred naira owó mi bẹ̀ nínú six twenty èló ló wá yẹ kí n kó fún yín. orí mi ò pé àbí àná tí mò ń lọlé joe ló fún mi ní chẹ́ńjì mi tó kù kí n tó la ojú mi tí mo dì í. ẹ dúró náà ṣé mo wá ń parọ́ ni ṣé mo ń parọ́ ni èló ni chẹ́ńjì yìí tí mo fẹ́ dì ṣé mo ń parọ́ ni. shut up jọ. ẹ gbà mí o. o lè. èmi. ẹ dákun ta ló gba wèrè yìí síbi ìbàyìí náà. ta ni wèrè lórí èlò èlò ni sọ̀ndẹ̀ náírà. ẹ má bínú sáà o. jọ̀ọ́ jàre àbúrò. ẹ má bínú kí ló ṣẹlẹ̀. wọ́n wá síbí báyìí lánàá wọ́n béèrè ègò bíi ẹyọ kan mo dẹ̀ fún wọn wọn náà máa fún mi lówó tó bá dilé nígbà tán lọlé lánàá wọ́n dẹ̀ dé bíi báyìí sin ó yẹ kán gba change six twenty mo dẹ̀ fún wọn ní four twenty mo yọ two hundred naira mi wọ́n dẹ̀ wá ń pariwo wọn rànjú ẹjọ́ kí ni mo fi jẹ̀bi. ó jẹ̀bi nítorí pé o ò ní àgbékalẹ̀ ọ̀rọ̀ ó dẹ̀ mọ̀ pé customer is always right ẹ má bínú sáà jàre. ó ṣe jàre yes um, lóòótọ́ ni nígbà tẹ́ ẹ̀ ń lọ lánàá ó ṣojú mi nígbà tẹ́ ẹ ní kó fún yín ní gòó ẹyọ kan sí pé mú lọ ẹ̀ẹ́dẹ̀ rántí fún lówó. ẹ̀ẹ́dẹ̀ ṣúọ̀ pé mo ra ọtí lọ́wọ́ ẹ̀ lánàá. àbẹ́ẹ̀ ah, ni sà <laughs> mo ṣúọ̀. ó dáa o so o dẹ̀ ti wá yọ two hundred naira ẹ̀ báyìí. ẹ ṣe mo ti yọ chẹ́ǹjì yìí tó kù ni mo kó lé yín lọ́wọ́ oníranú ẹ má bínú sà. ah no problem jare ó kàn jẹ́ pé àwọn ọmọ tẹ máa ń gbà síṣẹ́ this time around. wọn ò ṣe gbójú bọ̀rọ̀ fún bí bẹ́ẹ̀ kọ́ èèyàn sanwó lẹ́ẹ̀mejì. ó yé mi kò yé òun ni ẹ má bínú ṣùgbọ́n ẹ ṣì máa débi o. Ah, tàyẹ̀ ní débi ẹ̀wẹ̀ ẹ bá mi sọ fún kó fún mi ní ìgò mẹ́rin sí. mẹ́rin bẹ́ẹ̀ni. <laughs> ok oya oya wá fún ọ nígò mẹ́rin ètò òkúta láti wá lọ fún ọ. ojú mi ò lè tọ́ mi jẹ náà jíire. ayọ̀ bá mi ṣó dẹrù. ojú mi ò lè tàn mí jẹ náà. sọ wọn mo rí láì gba tíkẹ́ẹ̀tì. wà á bò ló lọ. mo ń lọ sí side express yẹn ni. ọ̀nà ọbẹ̀ náà mo lọ wọlé wọlé wọlé wọlé. ó ṣe ìjà jálù jálù táwọn <laughs> ah, ni. ojú èrè. <laughs> ojú èrè eh, ó ti pẹ́ o. ọ̀gá. <laughs> Oh, ó dàbíi pé junction yìí ló ló ti fẹ́ bọ́lẹ̀. exactly mo kàn máa cross express ni mo lè máa wọ mọ́tò lé mi. ẹ eh, wá class rep wa yẹn kọ. class rep class rep. boyfriend dé school yẹn. ah ah okay <laughs> yeah he's fine. wa ṣé ṣe ń yín. oh not at all uh. in fact mo ti fojú mi kan sẹ́yìn ó ti over two years. really. yeah. ó ga so ẹ fẹ́ra yín mọ́. <laughs> èmi náà gbọ́ pé ó travel out nígbà kan náà. exactly ó travel ní bá ṣe parí service by immediately ló travel out. nǹkan tí mi ṣe like long term relationship ni èèyàn lè máa end up láti fẹ́ra èèyàn kàn pẹ́pẹ́pẹ́pẹ́. ẹ̀wá níbo ló ti wá ṣiṣẹ́ sí. Ah, ayọ̀ bá mi wò ó fọ̀rọ̀ ṣẹ́ sílẹ̀ jẹ́ kí n tètè máa lọ but fún mi ní káàdì ẹ̀ jẹ́ kí n fún ẹ ní kọ́ọ̀wù náà. fún mi nọ́mbà ìwọ̀n rẹ̀. All right. Well, well, they call me later. Eh, torí kó jẹ́ kí n mọ iye tó wọlé àti ilé tó jáde torí àwọn tí ẹjọ́ ń ṣiṣẹ́ pọ̀ yìí wọ́n mọ̀ fi tiwọn kó bá tiẹ̀. àwọn ọ̀nà ń kó bára wọn o. wọ́n gbóná ju ẹ̀. <laughs> báwo. ẹ yọ mi ìyàwó mi o. dáàdi mo sọ pé ká máa pè mí ìyàwó yín mọ́ ṣé fẹ́ káwọn ọmọ mi bá mi jà ni. mọ mi ẹ o kí ló fẹ́ ṣẹlẹ̀ sèǹtẹ́nì kan lè fi ẹ ṣe. ẹ òótọ́ ni wọ́n pè é ìyàwó ẹ mọ́. dáàdi kí ni kí n fún yín. Eh, as usual now. Okay, okay, sir. I'll be right back. o ní to tó dẹ ní to kẹ o ti ka ètò mọ́ mi eh, mo mẹ́ ni eh. ah, ah. ìwọ kò ṣe kò ṣe kò jókòó lúre ó ṣe. àṣẹ ah, gbọ́ ìwọ náà rí pọ́nmọ yẹn ká yọ <laughs>

ẹ má bínú sá níṣọ iṣẹ́ mi ló fà ẹ wò tílé ò bá ṣú ọjà wa ò kì í yá. ẹyin tán ọ náà nù kò sí ìgbà tí gbogbo ẹ ò ní tán fẹ̀kàtẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà owó tó ọ̀sán nulẹ̀ gan-an ó ti díù lóṣù yìí náà lọ parí àmọ́ n ò fọ lóṣù kan sí ọba ti lóṣù yìí parí kọ́ ọmọ kó lọ ọwọ́ abitọ́ mọ̀ gbé. ẹ jọ ń torí ọlọ́run mo fi ọlọ́run bá bẹ̀yìn ẹ má ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ tí náà máa pàdé aláàánú ṣó máa dákẹ́ lé mi jáde ń sìn kí n máa wá wọ̀sùn káàkiri bíi ewúrẹ́. ẹ jọ ọ̀rọ̀ fàdúrà lẹ̀ àga afárá tèmi tèmi ti kò kí odò náà káfáyọ tó já wọn ṣàdúrà kan yẹyẹ kankan fún mi ah, ìwọ ni kò mójútó ara rẹ. kò sì gbàdá bá fi gbogbo ẹnu gbọ́ sọ̀rọ̀ nǹkan tó kọ́kọ́rọ́ tó yí ọ ah, kí ló dé ọ̀rọ̀ eyé wọ̀ bọ̀rọ̀ ni èyí ti jẹ́. bí báwo. Ah, ṣé n tẹ̀lé máa ṣe experiment àkọ́rọ̀ mi ó tó yí ọ ni n bá ti lè jù sí ọ tí wọn náà sì hàn ara bùsẹ̀bùsẹ̀ ẹnu kọ́ máa gbé lọ́ni kò sẹ́nìkan kan tí ó dọ̀ láàmú kódà bá àwọn wọlé <laughs> omi ọkàn mọ róòrùn lọ bẹ́ẹ̀ àwọn èèyàn sì ní mọ bí ṣe ń lọ sí. sọ̀rọ̀ nìyẹn. ní kíni. ọ̀run wọlé lọ ah! ọmọ ìsìnkú. Ah! kí mi ọmọ lọ ní bá ti lọ ìwọ náà lọ o ìwọ náà lọ o ọ̀ lọ ni o ọ̀rọ̀ lọ ni o wọ́n sọ fún ọbẹ̀ mi mọ́ o ọlọ ni o wáyé pé bó ṣe máa ṣe nù o ọfẹ ah, mọ fún kiri báńkì ọlọ ah, ni o owó ẹ ti di o pàtí mo sọ fún ọ bá padà wá ẹ ń jà ẹ ń darúgbó fún kiri ó kan. kébé kúrò lẹ́nu ọ̀nà eh. wọn náà kú ọ̀nà òlé o ti lọ kí ni sábà o ti lọ. ọ̀rọ̀ mi ló fẹ́ rìn ṣé kò tẹ́rù. má ṣe o ibi tí kẹ́nìkan ti ń sọ wípé eyín tòun pọ̀ hmm. ẹnìkan ò tiẹ̀ rí rárá. Eh ẹ̀yin ọ̀rẹ́ tí kì í bá ṣe wípé mo nífẹ̀ẹ́ ọmọ yìí mi ìmọ̀ ni máa tẹnumọ́ ohun tí mò ń tẹnumọ́ tí o bá rò béèrè ni mò ń ṣe lórí ọ̀rọ̀ yìí o get me o mo fẹ́ ọmọ yìí ni ohun mi gidi gan ni tí n bá dẹ̀ fẹ́ mi ní máa tẹnumọ́ fún ẹ. ṣé o serious sá. oh my god irú ìbéèrè wo tó bá ní orúkọ mi ìta máa fún tójú seriousness lọ ìyẹn ni àbálò mo serious gidi ni mo fẹ́ fẹ́ ni and tí n bá dẹ̀ ní kí n continue láti máa bá ọmọ ìsọ̀rọ̀ fúnra mi ó sì máa rò pé àwàdà tí mò ń bá òun ṣe náà ni mo yín ṣe kò dẹ̀ ní mọ̀ pé ṣe rédíò tó lè mí wà. babalọla ọ̀rẹ́ babs mo mọ ẹjú yẹn lọ ọ̀rọ̀ pé mo fi ẹrẹ níjọ lásán ni so serious sa ṣe condition mi tí mo wà iná ló fẹ́ kí n bá lọ́jọ́ alẹ́ pátápátá ẹ wo jẹ́ kí n ṣàlàyé kankan. mo ti ṣọ́ ọmọ yìí lójú níwálẹ́yìn ọkàn mi yàn ni tọkàntọkà ni mo fi fẹ́ràn ẹ. ó dáa máa dá sí i torí ìṣe tí mo ṣe ń wo ọ̀rọ̀ yìí ń sìn ó dàbí pé alágbẹ̀dẹ ti ń lu irin lójú kan náà ju sin o fẹ́ mú kinní kan jáde mẹ́. mo tẹ ti rẹ́dì láti mú nǹkan gidi jáde máa dẹ̀ tọ́jú ẹ̀ ṣé o ti bá tọ́jú ọmọ ìtọ́ inú wọ pàápàá máa dùn torí a máa tọ́ka sẹ́ pé ọ̀dọ̀ ọ̀gá mi tí mo ti ṣoríire ọ̀dọ̀ ọ̀gá mi tí mo ti ṣoríire. máa bẹ sọ máa dá sí ẹ̀rù bàbá wọn kọ bí wọ́n yẹn lè jáde. Ah. ó wà máa gbé òṣèkọ́kọ́ sọ̀rọ̀ sì máa sọ̀rọ̀. Yéjídé kí ló ṣe é? ohun tó ti ń ronú. Ah o má fi ronú ṣe rẹ léṣe o tún sun ẹkún o mọ̀ pé tẹ́dà bá wà tó ń gbé ìṣòro ẹ̀ síwájú a máa wo ìṣòro yẹn sáà ní tó bá ti ń jí ìyẹn ló máa wò léyìí tó yẹ kó gbé ìṣòro sẹ́yìn kó lè wo nǹkan tuntun níwájú tó bá ní tiẹ̀ le tó bá rí tẹ lòmíì wàá tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Eh, kí ló ṣe é tí ò sẹ́nìkan rí má sunkún mọ́ o gbọ́ nsìn gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó ń wò bí aláìníṣòro yẹn tó bá túlé wọn délẹ̀ tó túlé wọn wò wàá rí i pé ṣòro tiwọn gan-an ó ju tiẹ̀ lọ o gbọ́ o máa dunnú ọ̀rọ̀ ẹ yé mi ju ẹ lọ tujuka o gbọ́ tó bá lẹ́sìkìsì kó bá mi lọ́fíìsì. Get something. dàgbàsókè dàgbàsókè. àyílé jíde ẹjọ́ kí ni ìdájọ́ tẹ̀lé ká ṣe mú àbá. ìdájọ́ kí ni kí ni ìwọ náà sọ lẹ́nu bàbá bàbá kí lè lọ́wọ́ mi. àmọ́ àmọ́ kí ló wà lọ́wọ́ tiẹ̀. cutleries. cutleries ayé yín ta bàbá tẹ bá ṣe bí wèrèwèrè máa ṣe yín mm-hmm. bẹ́ẹ̀ ṣe máa ń bá láwọn obìnrin tètè nínú ilé nìyẹn àbí àfàìmọ̀ nǹkan kẹ́ má ti dọ̀dọ̀ ìyàwó mi. ìyàwó di ẹsẹ̀ bímọ ni èmi dọ́dọ̀ àwọn abiyamọ. ó sì ẹ̀ bímọ ni. Mm. bàbá mm. bàbá mm. láàrin àwa méjèèjì à ń fi àkókò ìsọfún yín pé ṣẹ́rí síta jíde tẹ̀ ń wò yìí wọ́n á lo ọdún márùn-ún i mean five years nínú ilé wọn ò ní sọ kọ́bọ̀. kí ló ń lẹnu ebi kí ni kú ebi wù kọ ẹnu yín dànù. ibi lè gbé yín lọ sílẹ̀. Ah, ah. ọdún márùn. ó eh, eh. kéde àbò pọ̀ dáa fọdún méjì sígbà náà. Ah, ọdún méje. ṣé wọn lọ gbé foundation lẹ́yìn ni mm-hmm. àbí wọn bá ń gbé ọtọ bá ń gbé sọkàwé àìjà mm-hmm. mọ̀ ṣe sùúrù fúnra ọdún méje pọ̀ kí ló dé ah ẹ o bẹ́ẹ̀ bá pa mí ẹ̀fẹ̀ kẹ́ pa mí kí n gbogbo ẹ̀fẹ̀ kẹ́ mọ́ ọmọ ní ojogun mi tẹ́tẹ́ rẹ̀ náà. ẹ ìwọ àjọ ẹ wá lọ ẹ wá lọ ẹ wá lọ ẹ wá lọ. ẹ kò bọ́ ta ẹ kò ta yóò lọ jọ ẹ kò bá yìí bọ́ ta o ẹ gbẹ bọ́ ta. mo ti láyọ̀ mo ti láyọ̀. àǹtí mo wà pa báwo ni mo bá yín. mo fẹ́ sọ fún mi pé mò ń jáde ńsìn kò dẹ̀ mójútó bẹ̀yẹn ṣó ti gbọ́. ẹ ṣe ti sọ fún bàbá jẹun. àwọn ah, wà away because àwọn náà ló rán mi lọ ibi tí mò ń lọ. Eh, ṣé kí n kúkú má ṣàkáǹt fún wọn gbà yẹn. <laughs> ṣàkáǹt fún wọn make sure pé o kó gbogbo owó yẹn fún wọn àti ìwé. Eh, àbí kémi kúkú máa kó ìwé àtowó lọlé tó bá dẹ̀ dọ̀là máa fún yín explanation. káàrí ọlọ́gbọ́n àríkèrèkè tó bá di ọ̀la máa cross check fúnra mi but make sure pé o ṣàkáǹt fún wọn kó dẹ̀ gbowó yẹn fún ọ ṣé ti gbọ́. ó dàbọ̀ o. Cheers. Aha. Mo mọ̀ wípé wíwá tó wá sọ́dọ̀ mi lénìí <laughs> definitely dídùn báyìí ni ọ̀sán máa sọ fún mi nírọ̀lẹ́ yìí. Ó dá mi lójú pé ọ̀rẹ́ mi jíṣẹ́ fún ẹ lẹ́kùnrẹ́rẹ́ and um, gbogbo um, ohun tí mo sọ fún ẹ through ọ̀rẹ́ mi mo mìíràn ẹni o mi ò fi ṣeré mi ò fi ṣeré kó má bàa dàbí báyìí rè òun ló jẹ́ kí n ràn ọ̀rẹ́ mi. actually ọ̀rẹ́ yín ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé fún mi ṣẹ́ẹ̀dẹ̀ rí bọ́n ṣe wà yẹn wọ́n tóbi lọ́wọ́ mi gan mi ò lè kọ̀rọ̀ sí wọn lẹ́nu nítorí pé nígbà tí ojú ń pọ́n igún mi àwòdì wọn bá mi ra bẹ́ẹ̀ látìgbà tí mo dẹ̀ ti dọ́dọ̀ wọn bíi bàbá sọ́mọ náà ṣe mú mi àmọ́ àwọn Yorùbá máa ń sọ wípé ẹnu oníkàn la ti ń gbọ́pọ̀. Ah, <laughs> ọmọ àgbà ni ẹ ẹ àdàbà ń pè gidi bí ẹni pé ẹyẹlé ò gbọ́ ẹyẹlé kúkú gbọ́ kàn mọ́mọ́ ń tiri ni èmi ló ní kàndí yìí ọ sì gbọ́ pọ́n mi ojúlówó ọ̀rọ̀ ni ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ sọ yìí. ríran tí mo rán ọ̀rẹ́ mi kì í ṣe tó jó ṣùgbọ́n ó ṣe. Mm -mm kó jẹ́ wípé tó bá jèmi ni mo sọ fún ẹ kó má ka ọ̀rọ̀ mi kún kó jọ àbí eré ni bàbá yìí ń ṣe ni àbí nǹkan kan ló jẹ́ ràn ọ̀gá ẹ̀ wípé tó bá gbọ́ lẹ́nu ẹ̀ wá mọ̀ pé ah, ah serious business ni issue tó wà nílẹ̀ yìí I am in love with you. ó dà kò sí wàhálà àmọ́ ṣé mo lè béèrè ìbéèrè méjì péré lọ́wọ́ yìí. ah kódà kó jẹ́ ìbéèrè mẹ́wàá máa dáhùn gbogbo ẹ̀. ẹ ṣe kí ló dé tó jẹ́ pé ẹ̀yin nìkan lè ń dágbé gbogbo nulẹ̀ àti pé ìyàwó àtàwọn ọmọ yín ń kọ́ then kí ló tún wá mú yín rò wípé ọmọ kékeré bíi tèmi ló wù yín kẹ́ fi ṣaya. ó káre láyé sórí bíbí ire wọn ikọ́ ságbárí ẹ nídìí ìwà àti ọ̀rọ̀ sísọ la fi mọ ọmọ tó ti léèrè jáde dájúdájú ìkan lára àwọn ọmọlúàbí nìwọ. Um, lákọ̀ọ́kọ́ náà jẹ́ ń ṣàlàyé fún ẹ láti ìgbà tí ìyàwó mi ti fi ikú ṣàgbà mi ni mo ti ń dágbé àyàfi ọmọ tó wà nílé pẹ̀lú mi tó ń bá mi ṣiṣẹ́ ilé tí àwọn ọmọ mi tí ó dẹ̀ sọ ẹ̀wẹ̀ gbogbo àwọn ọmọ tí mo bí pátápátá ni ọlọ́run ti bá mi kẹ́ wọ́n ti kàwé débi tó lápẹẹrẹ gbogbo wọn náà sì ti wà ní ààyè wọn ìyẹn túmọ̀ sí wípé èmi nìkan pẹ̀lú ọmọ yẹn náà la ṣì wà ń bí ni lórí ìbéèrè kẹta èyí tó fa fọgbọ́n yọ lákọ̀ọ́kọ́ ló yẹ kó yíwọ náà pé mi ṣáà lè fẹ́ arúgbó kinní yẹn ni mo dẹ̀ tún fẹ́ fi ṣàyà àbí yẹn ní ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni kò kí kò ní báńdìrì kò mọ ọmọdé ságbà kò má gbà sọmọdé. So torí ibi tí ojú kòkòrò èèyàn bá so sí ibẹ̀ náà lèèyàn ti máa ka ọ̀dọ̀ ẹni ojú kòkòrò tèmi wà and eh, máwòrán o gbogbo ìgbà tí máa ń wá tọ́dọ̀ yín yẹn eh, ọ̀pọ̀ ọ̀gbà ló jẹ́ torí tiẹ̀ ni mo ṣe ń wá o hmm, that's the truth eh, inú mi dẹ̀ dùn wó bí mo ṣe sọ fún ẹ mo fẹ́ fẹ́ ẹ ní ṣùlọ́ka ni mo fẹ́ fẹ́ ẹ gidi bí ìyàwó ni. fèsì sọ̀rọ̀ mi. ọlọ́run á kún wa mọ̀ ṣe. àmọ́ ṣé ẹ lérò pé àwọn ọmọ yìí máa bínú sí mi àbí bọ́ọ̀ mi láìkẹ́ tó bá jẹ́ pé ọmọ kékeré bíi tèmi lè fẹ́. káì àti ọbẹ̀ mọ́ sórí àwọn ọmọ tèmi lọ́lọ́run fún mi gbogbo tí mo bá nífẹ̀ẹ́ sí pátá náà máa bá mi fẹ́ ah, kàkà kí ó rí bí wọ́n ṣe ń ro yẹn wọ́n túbọ̀ máa fẹ́ràn ẹ̀ sí ni pé ẹ́ àwọn jàjà rẹ ni tó fẹ́ máa tọ́jú bàbá àwọn hmm. báwo wá ni ṣọ́ọ̀pù àti ti balẹ̀. Mm-hmm. ó wá jẹ́ mélòó ni wọ́n kó wá kọ̀ńténà mélòó méje ọlọ́run má jẹ́ mẹ́sàn-án ní gbogbo kọ̀ńténà mi ṣọmọdámáṣe àjọ máa jíwọ́ port láàárọ̀ lànà in fact màá wọ́ port manager àjọ máa wá kọ̀ńténà mi méjì tó kù mi tó bá há sí ni yes yes all right then. babalọ́lá. Mm, okay. ah, ah àní tóra wa bá rìn ká má tó òótọ́ ọ̀rọ̀ bára wa sọ. kí ni o torí. business tá a ṣe títí tá a fi da àgbà tá a dà yìí ah, èjì ò sí ní ṣàìdí wa mọ́ a ò ṣe ta ọ̀pọ̀lọpọ̀ àwọn eh, warehouse tó níyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ ti bí yẹn kó wá partner kan mọ́ra kó fà á lè lọ́wọ́ kó máa bẹ́ẹ̀ mójútó wàhálà jàǹjàǹ kòkó à ń sá sókè sá sódò afẹ́mu kan máa gbé fóònù ẹ̀ kọ́ńtínà ti dé ó ti lọ ẹ́ ìjọ wo la fẹ́ sinmi. Ah, ọ̀rọ̀ wà nù ẹ̀ torí wàhálà ẹ̀ pọ̀ jù ọ̀rọ̀ wà nù ẹ̀ and. Um, ìgbìyànjú ti rẹ́dí sá. Eh, ṣé ẹ yí atamọ ẹ yí àlùbọ́sà mọ́ dáadáa. bẹ́ẹ̀ ni sá. lọ́gbọ́n wa fún. èwo tún ni o. èmi kí náà ah, èmi máa kàn ń wò ni owó jẹ́ ìsòótọ́ fún ẹ sórí yéjídé tó fún mi yẹn. ọmọ yẹn káì ó níwà pẹ̀lẹ́ gbogbo nǹkan tí mo expect lára obìnrin ni mo bá lára ẹ̀ mi ní tó ẹ̀jẹ̀ tí n bá ti wà pẹ̀lú ẹ̀ báyìí ó máa ń dàbí ẹni pé ọ̀dọ́ ọmọ kékeré bíi tiẹ̀ lèmi pàápàá lẹ̀. <laughs> tí n bá sọ pé èèyàn dáa kó bàbú dáa ọmọ tó dáa ni ọmọ tó wúlò ni bàbá yẹn ni pé kò níyà kò ní bàbá ó dẹ̀ mú mi gẹ́gẹ́ bíi bàbá ni èmi náà wàá mú bí ọmọ. kí ni ẹni ṣe kí lèmi jọ lójú ẹ̀ èmi ni ìyá èmi ni bàbá ẹ. pàtẹ́wọ́ fún rẹ̀. èyí tó tiẹ̀ wá dùn mọ́ mi jù ni pé ìwọ kọ́ ló bí. tó lónìí jẹ́ ń fẹ́ ìgbà yẹn ló máa di pé ọmọ ẹ ló fẹ́ fẹ́ kìnní kan. o mọ̀ pé kò tọ̀nà nìyẹn. èwo ló ń jẹ́ òtọ̀nà. kò tọ̀nà. lọ́jọ́ kọ́. àlè fọmọ ara wa. ọmọ ta ló ń fẹ́ lọ́hùn. Balọlá ẹ kú ọjọ́ mẹ́ta ìpẹ̀lẹ́ o. ṣàlàfíà ni. àgbógbó ẹ ń dùn wọn <laughs> wà àwọn náà wọn fi ìfà yìí àwọn náà wà. ẹyin lórí ọ̀rọ̀ Yéjídé ni mo pè ẹ́ fún. ẹ kí ni Yéjídé ṣe. gẹ́gẹ́ bí ìmọ̀ràn tó gbà mí lọ́jọ́sí ẹ mò ń ronú wípé mo fẹ́ establish ẹ ni mo fẹ́ ṣe supermarket tó lápẹẹrẹ kan kí n ṣe fún un. òun ló fẹ́ lò ó dà. ó dà bẹ́ẹ̀. ọmọ dáadáa ni ọmọ dáadáa ni ọmọ tó dáa tó ṣe fọkàn tán. ẹ but ìdí tí mo ṣe wá ń pè ẹ́ gangan ni wípé mi mọ bó ṣe máa rí lójú ẹ ṣé ò ní bínú sí i torí pé mo fẹ́ mu kúrò lọ́dọ̀ ẹ pàtì bẹ́ẹ̀ yẹn. ọ̀nà kò díṣẹ́ mi lọ́wọ́ kò dí lọ́wọ́ inú mi àti ẹ̀dùn gan-an tọrọ ọmọ tó ṣe fọkàn tẹ̀ ni. Oh, that's my friend. Oshé. Oshé, thank you so much. Yeah, Oshé. Mm. come Azim ni that's my first son uh, computer analyst ni mm, Chicago ló wà mẹ́tì in fact òun ló in charge ICT ah <laughs> that is my daughter. nínú gbogbo àwọn ọmọ tí mo bí pátápátá mo ló understand jù ah ṣòrí ìgbà tí ìyẹn wà láyé ẹ ọjọ́ máa ń ṣòro lórí. ó ti ń jòwó. ah you better be prepared <laughs> abẹ́ ìṣòro ẹ̀wọ̀n lọ́ọ̀ tí wọ́n ní sílákàtà àbújá ló wà ìjọ̀gbọ̀n ò ṣe é nìkan fà á. káyé hmm, sórí kò sí onítọ̀hún tó lè change mind tó bá ti believe nínú ọkọ̀ láti kúnlẹ̀ ẹ̀lẹ́. Canada ló wà tí ó ṣe finish masters mi wàá mọ̀ bóyá ó fẹ́ dúró sọ́hún bí ẹ̀gbọ́n ẹ̀ ló dẹ̀ máa wà lẹ́yìn. jẹ́rìí bàbá tó ní ni tí òun bá rí wa mọ̀ pé ó beautiful gbogbo nǹkan tẹ́yìn ọmọ mi lè fẹ́ kẹ́ ẹ. yes okay dear All right. Until then. rẹ̀ yàrá ẹ̀ àwọn bàbá ọkọ ẹ nìyẹn o àlàáfíà náà wà. wọn lè wait láti meet ẹ. <laughs> wọ́n ní kí n send eh, photograph ẹ̀ sáwọn so wà wá lọ ya fọ́tò oríṣiríṣi kí n send it so. yes. they are nice people nice children. àtẹlẹ <laughs> ìtẹ̀sán kan jẹ́ kúnlé tó lágídí gan yẹn náà. ẹ ẹ kàn ní principal ni kì í ṣe alágídí ó máa láìkẹ́ lọ. Hmm. that's nice that's nice. kẹsì ni tí ọba ti rí fọ́tò ẹ ìbọn náà jẹ́ kí mi náà lọ sáré ṣáwà. ẹ eh. ẹ gbọ́. ẹ ẹ. my dear fúnnu ti wà pa. báwo ni iṣẹ́ lè yẹ. manager ń kọ́ ọ̀rẹ́ ń ṣe sí. honestly she's really trying because mo rí pé ó ní good relationship pẹ̀lú àwọn customers wa. Oh. ó dẹ̀ ti kọjá ìyá gan-an. àyẹn gan ló important jù <laughs> that's good anyway tó bá continue bẹ́ẹ̀ a ò ní pẹ́ increase salary ẹ. Ah, well <laughs> that was nice kí ló ṣe é. àyà rìn mi ni mo dẹ̀ ti ń feel weak fún bíi ọjọ́ mẹ́ta díẹ̀. kí ló wá rò bọ́ lè fà. mo ń rò pé oyún ni. Hmm? oyún. kí ló ṣe ọbẹ̀. ó ti ṣe díẹ̀ tí menstruation mi ti cease. so mo kàn feel pé bóyá stress ló jẹ́ kó cease. ẹni gbọ́dọ̀ lọ rí dókítà wa ni oyún. That's oh, Honestly, you look so happy these days. <laughs> what do you expect? Hmm? From uh, old Papa Yongi? We pay. téèyàn your nírú ẹ̀ leg. ojoojúmọ́ nínú ẹ̀ no dùn bínú èèyàn bá your ti ń dùn ni ó máa máa fresh We have to yàtọ̀ sẹ́kún and apart from that I am expecting your baby. Oh, old papa Yongi. Yes. Mm, expectant eh? father. Kilo ló sọ old papa Yongi, ẹ̀jẹ̀ tó Old papa Yongi. No. Ṣé gbogbo àwọn ọ̀rọ̀ tó máa pronounce tó máa jẹ́ kí ìjì ẹ̀yẹn kó máa yọ ní public Ah, n tí mo appreciate káwọn mi tó máa bá mi sọ pé yẹ ò fáyìn Yes, who is it? Ah, photographer. Ṣé fọ́tò ìyàwó mi kọ́ ló kó dó yìí? Bẹ́ẹ̀ni sà, wọ́n lè ṣe. Wow, this is a beautiful photograph. Ah ṣé o sì ṣàṣìjẹwọ́ lówó ni. rárá sá mo ṣe fẹ́ ní kí n máa lọ́ọ̀sì náà ni ẹ sá. Hmm, oyè mi ìwọládé ṣe máa dágbére mò ń lọ tó bá ti kọrí sọ́nà a mọ̀ pé o ti ń lọ nìyẹn. àbí. thank you sir ẹ ṣe kàn sá. wọ́n máa lọ jẹ́ hmm, ah nice photograph. your mama be like it. ìyàwó mi ò kàn beautiful lásán ó tún wà photogenic in fact ọ̀tọ̀ ni kí èèyàn fine kí kámẹ́rà má lè gbé jáde but ó gbé tiẹ̀ jáde distinctly. <laughs> thank you so eh, much. ẹ but come come come. ìwà lélẹ̀ ètò ọlọ́múra ètò tó faṣọ bo gbogbo ara ẹ̀. Uh-uh, ọkọ mi ẹ mọ̀ pé kò ní dá kí n ṣíra sílẹ̀ because àwọn pictures yìí àwọn bàbá ọkọ mi àtijọ́ ọkọ mi lè fẹ́ sẹ́yìn dẹ̀ sí wọ́n máa wá rò pé irú ọmọ wo ni dájú. no no no no no no no no kò ní mínìn lọ́dọ̀ ọmọ tèmi ẹ́ eh? àwọn ọmọ tèmi tán ríwájú tán rẹ́yìn tán lọ́tún tán lọ́sì kí ni jẹ́ bẹ́ẹ̀ sórí gbogbo ohun tèmi bá rí tí mo like tí mo appreciate gbogbo ẹ̀ náà làwọn ọmọ mi náà máa ń like. ẹ̀wọ̀n yẹn. I can't wait to meet them. Ah, very good. What? Níbo? Oh my God! Ẹ jọ̀ọ́ kí lorúkọ to yín? ok ok ok ẹ wo mo ń bọ̀ sí mo ń bọ̀ mo ń bọ̀ ẹ wo mọ́níjà ẹ bá mi tọ́jú bíbí báyìí. Ah. wọ́n dàgbà lọ sí bẹ́ẹ̀. ọmọ ọkọ wọn lálàáfíà ah. o. Ayé mi o! minor accident. orí mi ò gbọdọ̀ tu o. àyùkọ sí ọ̀sán ni mi ẹ jẹ́wọ́ fún mi. kí lẹ fẹ́ kí lẹ bá fẹ́ sọ fún àyàwó ẹ̀. èmi ni èmi ni ìyàwó ẹ̀. mọ́tẹ́ mọ́tẹ́ mọ́tẹ́. Yeah, all documents. Yeah, intact. Yeah, your father's friend and his younger brother. Yeah. Yeah. Mommy mean uh, uh, uncle. Eh? Yeah, is the witness to your father's will. Now, okay, what time do you want? Okay, tell others, right? Tell others to meet me by 3 p.m. tomorrow. And uh, mind you, uh, Kumi, please, we need to see tomorrow in order to go to the treasury, right? Yeah. And that's the sign for original paper yẹn tí dáàdi keep síbẹ̀. Is that okay with you? It's okay with you. ẹ̀gbọ́n mi. mo ń gbọ́ yín. kí ló dé kí ló dé tẹ́ ṣe fẹ́ kí n wá gọ̀gàn. ṣé lórí pé kí n kọ̀ wá sáyìn yìí náà ẹ̀gbọ́n mi ó yẹ kẹ́ lè mọ̀ pé Àbújá síbi tẹ́ wà yẹn ò easy now ó yẹ kẹ́yìn náà lè sáyìn ẹ̀ ẹ̀gbọ́n mi ò yẹ kẹ́ lè sáìn ẹ ọ̀ ẹ wò ó ah. ẹ kí n wá ok time wo three pm ok it's no problem all pé aku kú àdúrótì a kú àṣẹyìntẹ́yìnṣe èmi mo pè yín tí mo dẹ̀ pé lọ́ọ̀yà náà wípé kí wọ́n kàwé ìdádì wa kó tó di pé èmi travel padà mo fẹ́ ṣe ojúṣe mi gẹ́gẹ́ bí àkọ́bí níṣojú yín àti lọ́ọ̀yà náà mi dẹ̀ fẹ́ gbọ́ awuyewuye kankan rárá lẹ́yìn tí lọ́ọ̀yà bá ka wíìlì náà tán tí tí bàbá mi fi ọwọ́ sí over to you barrister. Um, thank you my brother ah, o ṣe mo dúpẹ́ bọ́ kó tó di pé mo ka wíìlì tó wà lọ́wọ́ mi màá fẹ́ kí àbúrò olóògbé kí wọ́n mú copies tó wà lọ́wọ́ tiwọn ká fi compare tó wà lọ́wọ́ mi bóyá ìyàtọ̀ wà níbẹ̀ tàbí kò sí yàtọ̀ before I continue with the will. Okay. <clears throat> nígbà tá a ti rí pé nǹkan tó wà ní ọwọ́ àbúrò olóògbé pẹ̀lú ètò àlọ́wọ́ mi ó tálé pẹ̀lú ra wọn. bí àkọsílẹ̀ wíìlì mo ṣe lọ lélẹ́yìí. àkọ́bí mi kúnlé ayọ̀délé kamal ní òun kò fẹ́ ohunkóhun nínú ogún mi ó ní kí n pín gbogbo rẹ̀ fún àwọn ẹbí pátápátá mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mo kọ́kún mi ó sì gbẹ̀kọ́ tí ọlọ́run sì tún jẹ́ kó ju èmi bàbá ẹ lọ that is to say pẹ̀lú bí wọ́n ṣe kọ́ tó ó tún ju bàbá ẹ lọ good ṣùgbọ́n bó ti wù kó rí ẹ bá mi kó ohun lílò mi bíi glasses mi òrùka mi àti ìwé mi tí mo fẹ́ràn jù that is ọmọ mi obìnrin kóbi ayọ̀lú abibat ni mo fún ní ilé mi méjèèjì tó wà nílùú èkó kí ẹ sì bá mi fún àwọn ọmọ tó bá bí ní two million naira as my own contribution to their education as they are growing up that is bó ma ṣe ń dàgbà ni kẹ́ ṣe máa fún wọn lówó yẹn. second born mi kúnlẹ̀ ayọ̀mípọ̀ sí sodiq ló ní ilé mi tó wà ní abẹ́òkúta pẹ̀lú two million naira láti invest orí nǹkan tó bá wù. ìyàwó mi kékeré tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ Yéjídé Olúwatúnmí nínú Mary amazin ló ní estate mi tí a wà nínú ẹ̀ yìí òun ló ní supermarket tí mo open fún. bákan náà ẹ fún ọmọ inú ẹ̀ nílé mi tó wà ní Ìbàdàn ẹ bá mi fún ní two million naira educational fund ṣé n gbọ́ báyìí good wọ́n ní ọmọ tó wà nínú ẹ̀ right kẹ́ fún un. ẹ fún àbúrò mi Báyọ̀nlé Azeem ní pọ́tìrì mi tó wà ní Ìbàdàn kí ẹ sì fún ọ̀rẹ́ mi ní ilé tó kọ́ clubhouse yẹn sí gbogbo tó bá kù ní àkáǹtì mi ẹ fi ran àwọn opó àti àwọn ọmọ òrukàn lọ́wọ́. láti sọ àkọsílẹ̀ olóògbé kò jù bẹ́ẹ̀ yẹn lọ. Thank you. pẹ̀lẹ́ ìyàwó mi ọlọ́run á kó dúró tiẹ̀ ṣorí mo fẹ́ kó mọ̀ pé bí ọlọ́run ṣe ní a máa mọ́ra náà la ṣe mọ́ra yìí gbàgbé toyún tó bàjẹ́ lára ẹ̀ ó ti wà nú àkọsílẹ̀ yìí pé ìwọ náà máa nípìn nínú ogun dáàdì wa ni má wàá jẹ́ kí ogun sọ ẹ́ mọ́lẹ̀ o má jẹ́ kí ogun sọ hmm, ẹ́ mọ́lẹ̀ tó bá ti rí ẹni tó wù ẹ́ láti fẹ́ you are free to go ahead please àbí báwo ni àbúrò mi. yes you are right àǹtí yéjídé ẹ wò mo fẹ́ kẹ́ mọ̀ pé ẹ kì í ṣe ìyàwó dádì mọ́ o ẹ ti wá di lára àwa ọmọ báyìí and nǹkan tèmi kàn máa sọ fún yín ni pé mo máa fẹ́ kẹ́ lo opportunity yìí dáadáa and anytime tí ẹ̀gbọ́n mi bá ti dé sí nàìjíríà wá fi opportunity wá fi meet. ẹ ṣe gan-an ẹ ṣe sọ ẹ ṣe ẹ ṣe ọlọ́run tún ti yín náà ṣe gbogbo bí tẹ́ bá dẹ̀ ti fẹsẹ̀ yín tẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run máa gbàgbẹ́ fún yín lẹ́yìn náà máa bá làwọn pàdé ẹ ṣe kù. àdúpẹ́ ẹ̀rí báyìí ah, ẹgbà hmm. mi bàbá lọ́la ìtàdógún ọmọ ẹrù tí ó ṣẹ̀jẹ̀ bó ti rí lówí o inú rẹ̀ dáa pọ̀ ó sì bẹ́yìn àbúrò mi dúpẹ́ ọlọ́wọ́ wa pẹ̀lú. Hello? Hello? Yeah, èmi ni mò ń sọ̀rọ̀, ta ló ń sọ̀rọ̀? Kúnlé. Ẹ Kúnlé wo ni mò ń bá sọ̀rọ̀ o? Ah? Kúnlé Azim. Hello Kúnlé. Ah, okay okay, mo ti gbọ́. Mo ti gbọ́. Kúnlé Kúnlé jẹ́jẹ́ mi ni mo jókòó má kí ọwọ́ bọ̀ mi lẹ́nu kí má bàa gé ẹ jẹ. gbàgbé ò lè gé mi jẹ wò ó nǹkan tí máa bá ẹ fà máa mí sọ̀kò kúrò nínú ilé yìí dọ́tò yọ̀ọ́ lọ ṣé wọ́n rán ẹsẹ̀ bí mi dáhùn náà àwọn ọmọ tí wọ́n ti kọ́ lójú ti. ìran yín kan ò lójú tì ò lójú ti rárá o tún gbéra ẹ o tún wá sínú ilé yìí lẹ́nu ẹ̀ o tún wá wá tún wá jókòó tí bá ti eh, eh, eh. tí bá bá ẹ fà tán kò ní sí aláyẹ tó bá kó ẹ kó tó sákòrò lé yìí lẹ́nu ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. sọ́nà ló dẹ̀ sọ yẹn ṣá. ok aṣọ òtí ẹ̀gbọ́n aṣọ́pọ̀nù akọ̀jà ni mo ṣe ga tó yìí mo rò bóyá kó o ti gbọ́n ni ìwà ilé mi jáde in my own house o <laughs> máa ń tan rẹ̀ wo tí bá ní kí n ro nǹkan tó ṣe ó yẹ kí n pa ẹ́ dànù hmm. ṣùgbọ́n bá a ṣe wà yìí àti ti òjèbo ló ṣàlọ́wọ́ ó tún bá bẹ́ẹ̀ tó máa bọ̀ irọ́ ló pa wọ́ máa bọ̀ máa kan máa tẹ̀mọ́lẹ̀ máa sọ́nù máa ṣe yálàyàlà gbà bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni má dín pẹ̀lú ẹ̀. wàhálà ìwọ̀n bí ẹja. you wait and see. a ní wọn bí ẹja. wait and see. ìwọ olè ọlọ́ṣà ó tún jókòó ó tún jókòó ti property bàbá mi i will deal with you. come back here Kúnlé. Hey. Oh. you saying ọ̀pọ̀ ọ̀rọ̀ lọ́dún ìjà níjà tí ò ṣe rọlẹ̀ jọ náà dáàdi ẹ fẹ́ èmi mo kọ́kọ́ fẹ́ later dáàdi ẹ wá fẹ́ ah, can you say it out ṣó ṣe sọ síta ni tell me. lọ́ọ̀yà ẹ wo èmi ò bàjá mo kún bá bọ́sì rẹ jẹ fún mi ni. how do you mean. mi fẹ́ kó yàn mí jẹ mi fẹ́ kó yàn mí jẹ ní. lọ́nà wo. wàá jẹ̀bi bọ̀ pẹ̀lú gbogbo ìgbésẹ̀ tó fẹ́ gbé listen to me kò síbi tó fẹ́ lọ tó ní ṣe kíni tó ní jẹ̀bi bọ̀. jẹ̀bi how. ṣọ̀pọ̀ dáadẹ́ kí dáadẹ́ tó kú ló tún property fún Yéjídé ẹ̀gbọ́n ẹ̀ àtàbúrò ẹ̀ alright yeah wọ́n ti agree láti ṣe kíni then they, they they did not go against it what else do you want you to do that is it kí ló fẹ́ ṣe. that statement why is it so important to you. ah lọ́ọ̀yà ṣe rí tí èèyàn bá ní estate yẹn kó lè tó ṣìmọ́ láyé yìí. ọ̀ bọ́ estate ìwọ náà ló ní ìlà èmi in what way. <laughs> listen ṣé bó sọ fún mi pé nígbà tó wà ní school ọmọ yẹn ló ń fẹ́. yes tí owó lóyún fún mi but mo gbà wọn ní i rejected that pregnancy but come to think of it lawyer Yéjídé lóyún fún mi ngbà yẹn kò ní nǹkan kan ṣe pẹ̀lú èyí tá à ń fà yìí. ẹ wo ni ṣe lọ́pọ̀lọpọ̀. ṣó mo pẹ́ tó bá lẹ́rù ló lẹ́rù ni Yéjídé lóyún fún ẹ ó bímọ fún ẹ then ó lóyún fún dáadẹ right oyún yẹn bàjẹ́ ṣó mo pẹ́ ọmọ tó bí you are the owner of the child òun ṣe wàá wí lọ́mọ yẹn fún what else again do you want it's your property it's everything to you now ọmọ kan tún máa ṣe right wà fojú ẹ mọ́ra you call her you talk to her you bet her dem gbogbo nǹkan tó ní pátápátá ìwọ ló ní ìtẹ́. kúnlé ẹ̀bẹ̀ kí ló ń bẹ̀ mí sí ìyàwó bàbá ẹ̀ ni mo jẹ́ àdẹ lè fẹ́ra mọ́ àti pé mi ò kí ń ṣèyàwó lásán ìyàwó olórùka ni mi. ìjìnlẹ̀ ok mo ti gbọ́ wọn ò pé inú bí ẹni but. jọ ọmọ mi tó wà lọ́wọ́ ẹ̀ ń kọ́ please. <laughs> ọmọ sórí pórí ò pè rárá ṣá òpònú àpọ̀dá ayé àtọ̀run ni ẹ òpònú ó tún fi fọ́ọ̀kọ̀ ọmọ ni ìwọ ò ń béèrè ọmọ lọ́wọ́ mi ọmọ wo. Èjìdé mo lọ́mọ lọ́dọ̀ ẹ̀ after all olóyún fún mi nígbà tí àwọn school jọ please má fi yẹn dájú mi jẹ́ kí n rọ́mọ mi ibo lọmọ mi wà jọ please. lóòótọ́ ni mo lóyún fún ẹ ò parọ́ àmọ́ kálò ti gba oyún gbà yẹn ni bóyá nǹkan tó ṣẹlẹ̀ bá má ṣẹlẹ̀ bóyá ò bá rọ́mọ lọ́wọ́ mi báyìí ah mo máa jẹ ìyá o ojú mi máa rì tó o èmi ni mo mọ wàhálà àti dààmú pẹ̀lú ìṣòro tí mo dojúkọ ah mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tẹ́mi mi ò lọ sí mo béèrè ọmọ o ti wá gbà pé wọ́n ló fún mi lóyún báyìí. yes èmi ni èmi ni mo fún ẹ lóyún hundred percent sure no controversy. ọlọ́run máa tóbi lọ́ba o o ti gbà pé wọ́n ló lọ́mọ. yeah èmi ni. nígbà tó ti wá gbà pé wọ́n ló lóyún báyìí ṣé o ṣetán láti gba nǹkan tí mo gbà. tó nígbà tó dé èmi náà gbà mọ́ra ni. kí ni nǹkan náà àmì ìmọ̀ rẹ̀. oyún tó fún mi níjọ́sìn ọmọ tí mo fi bí ó ti ṣaláìsí. ọmọ mi ti kú. bẹ́ẹ̀ ni ọmọ ti kú ó kú ńgbà tí ò rí ìtọ́jú. ah ọmọ yẹn ṣàárẹ̀ mi náà ṣàárẹ̀ ìyá ẹ mà jẹ́wà yẹn pọ̀ jù á kí ló dé àmọ́ bó ṣe wọ ọlọ́run ló ń ṣọlá ẹ̀ ọlọ́run mẹ́mi ọmọ ṣùgbọ́n dẹ́mi tèmi sí. don't touch me mo jẹ́ kí n sọ fún ẹ mi ò mọ̀ kan tó lè ṣẹlẹ̀ tó bá fi ọwọ́ ẹ̀ kàn mí mi ò dẹ̀ fẹ́ lóko èèyàn lọ́rùn kúnlé mi ò fẹ́ rí ẹ mọ́ sàkání mi rárá kó o wo agbègbè yìí dáadáa ìjọ tí n bá tún rí ẹ nítòsí mi mi ìmọ̀kọ́ tí màá fi ẹ dá lára o ó yá jáde síta. kí ló ń bẹ̀ mí fún? tó bá rò wípé o ní nǹkan ló tó fẹ́ ṣe sí irọ́ ló pa o torí labalábá tó bá dìgbò lẹ́gùn aṣọ ẹ̀ á fàyà ó yá jáde síta said get out of my house. I mean now. So bad, jáde máa kọ́ lọ́pàá sí ọ. Ṣé o be mo bẹ ṣeré ni? Mo ní kó jáde sí tìánu lé mi. Báyìí ìwádìí.